àwọn èèyàn sin àdìsànú tàbíjànú tí ẹ láwọn èèyàn kú sínú ẹ̀ púpọ̀ jù hmm. gbogbo àwọn tẹ́ ń pẹ àwọn sí òsí òkàkiri hmm. àwọn ìwò yìí ni wọ́n sin àdìsànú nípa báyìí ọlọ́wọ́n bá sọ pé ẹ gbọ́dọ̀ sin àdìsànú ẹ kò gbọ́dọ̀ sin ènìyàn ìmìlọ́wọ́n bá nìkan náà ما أريد منهم ما وما أريد أن يطعمون إن الله أبا من

الناس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين بين الله أبارو يا رأي إنه lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti pa wá láṣẹ pé ká sí òun lọ́kàn ṣoṣo ká dẹ̀ jọ́sìn fún tọ́dẹ̀ sọ fún wọn rí pé èmi ọlọ́run ọba mi ò ní bùkátà sí jọ́sìn yẹn kò lè lè sí mi láǹfààní kankan bákan náà ó lé lọ fún ara rẹ̀ ó lé kù lọ́dọ̀ ara rẹ̀ ó ní kì í sí òyìn mi ọlọ́run ọba kì í sí òyìn mi tí mò ń dẹ́dà wípé kí n máa wá bùkátà sáré sí kí kankan bákan náà ó tún mú kù lọ́dọ̀ ara rẹ̀ èmi ọlọ́run ọba mi kì í jẹun